لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على نبينا محمد أبي القاسم نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين للأولين والآخرين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 صيرنا الناس مهجورة في أيامنا هذه ألا وهي عيادة المريض سنة كان رسول الله صلى الله عليه وسلم لا يفرق في تطبيقها بين كافر ومسلم ولا بين مؤمن ومنافق ولا بين فاسق ولا بين صالح وصالح صلوات ربي وسلامه عليه ولكن ففي كل حكمة وأدب ودروس نبوية صلوات الله وسلامه عليه في الخطبة الماضية تكلمنا عن تعريف عيادة المريض في اللغة العربية ثم أتينا ببيان مسألة من يعاد من المرضى ومن يزار منه وكذلك هل كل مرض وكل مريض يزار وهل من كل مرض يزار من أجله ويعالج وإن شاء الله خطبتنا اليوم يأخذ جانبا كبيرا في الآداب المتعلقة بعيادة المريض فنقول آداب العيادة فقد مر بعض إخوان المسلمين أترى للهجرة رضوان النبي صلى الله عليه وسلم أتلو برلس بما جاء كوكوا الله بارك لكم كان النبي وا دعوا بارك لكم لا أتورى لي أتى الصحابة kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ pẹ̀lú àyìnbí sọ́tọ̀ ọmọ ọ̀rọ̀ sílá nígbàgbọ́ ìyára ẹ̀yọ́ mọ̀ yàrá ẹ̀sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí òṣèré náà létí ìbẹ̀rù rẹ̀ pé àdánwò tí ó fi kàn wá tí ó wà máa jọ wá wa à ń kó dé kọjá àti gbangba náà gbogbo ntá ń gbọ́ yìí wọ́n jọ jẹ́ ìyá lórí ọ̀gbẹ̀ ìyáma jọ jẹ́ ìfọ̀n àgbẹ̀ sí àsórí láti gbọ́nà ní tó sì jẹ́ àdìmọ̀ àtẹ̀lé ọ̀rọ̀ wa níbi ìbẹ̀wò rẹ̀ di ọjà àti gbangba wa lọ jẹ̀mọ́ra ọ̀gá oríire tá a ṣe ti gbogbo kúmọ̀mí òkú òṣè òun ní wípé ànábì sallallahu alaihi wasallam tó lóore jù òun lọ́lọ́run sí àwọn ọlọ́mọlẹ́yìn rẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀mọ̀dárí gbogbo bí ọ̀rọ̀ owó sì rọrùn lálẹ́kì àmà tó ní wọ̀n bá wa sàdéhùn bí àwalawa bí ìmọ́yà bọ́rọ̀ owó sọ̀rọ̀ lálẹ́kì àmà gbogbo ẹ̀ ń lù pa ń ń lù èyí tá àbálò pàtẹ́ àálọ̀ ló lágbà rẹ̀ ara rẹ̀ lára àwọn ọ̀nà yìí o náà ní ká máa bí aláàrẹ̀ wò ìbí aláàrẹ̀ wò èmọ̀tọ̀ pọ̀ ní pẹ́pẹ́ aṣọ díẹ̀ ní jẹjọ ṣùgbọ́n lẹ́yìn ààbọ̀ síbi àdáàbì síyárọ̀ lẹ́yìn rẹ̀ àyílẹ̀ mẹ́gbà ẹsẹ oníbẹmí kálọrì ibẹ aláàrẹ o ibẹ láti wá kí pàpà bọ òru yìí wípé sàárà sí ẹ kí ni jẹbẹ náà wo ní ìpìlẹ̀ mọ́ ẹ ti rí ètè wo lè sùn mú ìyádá ti mẹ́rí látùn àjúwà látùn sọ gbogbo ẹ̀ náà ọ̀fọ́n jáde láti ara bí ọ̀rọ̀ sàṣàmù sí báwọn lò ìtọ́jẹ́ mùsùlùmí wọn ìtọ́jẹ́ kéde wọn ìtọ́jẹ́ ẹni rẹ̀ wọn ìtọ́jẹ́ mọ̀nàfíkì wọn. àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn kọ́ wa bá lọ rí máa bí wò jáde láti ọ̀dọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àwọn ẹ̀nà mú lọ́tọ̀nà tàbírí àwọn tó wọ́lẹ́ yìí wọn àwọn tó wọ́lẹ́ yìí wọn tí ṣe lọ́rọ̀ wà lẹ́nì ló fi jẹ́ wípé àwọn nǹkan míì yóò máa padà kún pẹ̀lú bí ayé wa ṣe ń fẹjú sí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ yóò máa nípìnlẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam èyí máa ti tẹ́lẹ̀ sí wa lápẹ̀rẹ̀ nígbà tá a bá débi sílátù rọ́ṣìn àti máa ń sọ ṣùgbọ́n àtúntò sọ ìdá ìdí pọ̀ àwọn kan bẹ̀ tí pé ìbí ló kọ wọn fún èsì ẹ̀yẹ̀ gbé téèyàn kò sọ fún òní gbọ́n sí pé láíláí fún òkú ṣíṣe kódà kéèyàn ọ̀ká mọ́ bí ẹni fẹ́ fún òkú ṣòdì ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ méjì ti jà jà ilé láyé ìní àti àtúgbọ́sí mọ́ ìkànnà wáṣíwáṣí tọ́bára pàdánì sàásálàm ìkéjì ọ̀gá sọ sàásálàm àwọn ìwà súnmọ̀ wọ́n ní kí ló ní à ah, ẹnu tí ó padà ìdí jáde ọwọ́ ẹnu tí mọ̀ bá jà sẹ́kọ̀ọ́ sí sínú ẹ̀sìn wa ìjọ ọmọ kọ̀ntínú wà ní ọmọ tí ẹ padà ṣùgbọ́n sàásálàm ọ̀tẹ̀ ìgbẹ̀ jáde ní ọ̀ gbọ́dọ̀ sọ pẹ́nu tó sọ yìí ní ipa àjọ ń jà ní òní ọjọ́ pẹ́ sàásálàm bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọwọ́ eléyìí náà wọ́n ò sí inú wọn sálámà sí ọkọ̀ wá nílẹ̀ ìbá àjọ sí mọ́ ọ́ dán sálámà lẹ́yìn torí lánàá tó fẹ́ fún gbogbo oúnjẹ fún àádébírú àwọn èèyàn náà ló ń sọlọ́ọ̀ fi sọ fún àwọn ibi pé ọ́ọ̀tì ọ̀rọ̀hìn gbogbo ẹni tí bá máa ń dé ibi ìdá jálàsà májìlísà lùsì àmì òrọ̀ tí bá ti ń jókòó láwùjọ kan ọlọ́run ní nǹkan ọmọlẹ̀ ojú ẹsẹ̀ ẹlọ máa kó kẹ̀kọ́ òmìnir tó ti kú òun ẹlọ́rọ̀ta wá ní sí á béèyàn bá ń dáa béèyàn bá dàbí pọ̀ bá bá ti mú bẹ́ẹ̀ bá ń gbélé ẹ̀rọ pẹ̀lú ẹ̀ ìsì ló ń kálukú wá wá múrí iṣẹ́ lónìí pápá tí ń jẹ́bi wà báyìí a wà á sọ di àsọtẹ́lẹ̀ fún àwọn ṣùgbọ́n ìyẹn ò gángan kọ́ ni mọ̀dú wa àdáhùn ziyarọ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ ń bi bá àṣẹ lọ́mọ ń bi aláàrẹ̀ wò àtàrà nẹ́bì ló ti fọ́n jáde sallallahu alaihi wasallam ìlọ́fà tàbí sọ wípé gbogbo báyé yóò máa lọ pẹ̀lú ìpìlẹ̀ tí ànàbí sallallahu alaihi wasallam tó fi lélẹ̀. ṣé wá ní abẹ́ lọ́gbẹ́ láàrẹ wo àlọ́ bàárẹ wo a ní àwọn àdáàbò tó tó jẹ́ pé a mà gan ni wọ́n kìí sáláàrẹ nìkan ó lẹ̀ sí yọ̀ǹda ọwọ́ ẹ̀fọ́ ó yọ̀ǹda ẹ̀fọ́ gbogbo wa papọ̀ ṣùgbọ́n aláàrẹ kan tó ní tiẹ̀ kan tó ó tún kapa ni ó náà ni alẹ́ àá ìdù ẹni tó fẹ́ lọ bẹ̀rẹ̀ rẹ̀ wò àyẹ̀lì tẹ́sí bẹ̀bìlì àdábìlì àmà lè ṣìyàrọ̀ kọ́kọ́kọ́ jẹ́ ẹni tí ó mú lọ́kùnkúndùn àwọn ẹ̀kọ́ tó ní bá ṣe pẹ̀lú pé a fẹ́ lọ rèé bẹ́ẹ̀yàn wò tó jẹ́ pẹ̀kọ́ ìgbésà láàrin nìkan ló kóró ó kọ́ ẹja rẹ̀ ọ̀yà náà ló ẹ̀kọ́ ni tí ò gbọ́dọ̀ ní mùsùlùmí tí wọ́n bá ń pè lọ́mọlẹ́yìn ànàbì kì í ṣe tí ò bí ṣe ń ṣe ní ọmọ wa kọ̀rẹ́tì ẹ̀ àfá àkọ̀dẹ̀ yẹ kí mọ̀ sí báyìí wà láì kìí sí kìí sí àwọn mọ̀ kí ni àwọn àdáàbò yẹn wọ́n pọ̀ tí wọn ṣùgbọ́n àkọ́kọ́ yóò díẹ̀ jáde mẹ́ àkọ́kọ́ ó yẹ kí n gbé bí adábò kàtọ̀ dáńtẹ̀ kátó sọ yìí ó náà ni yusanu ilẹ̀ àlùmọ́ kọ́bùlà kòrújì ìsìyàrọ̀ ọ̀dà àpọ̀ ẹnfẹ́ lọ bí ibi tí ó ti kọ́kọ́ gbé kọ́ sálùwàlá láti ilé rẹ̀ wípé ìran àwọn ààrẹ kan o yọ wà ní gúrùfà kaza yàrá tí a máa fi wọ́n sí kèé wọ̀rún èèyàn máa bá ń wọ̀wọ̀ wọ́n tó lásọ méjì wó fún yàntọ́ ó ní irú tí wọ́n ta omi tẹ́ẹ̀kì èsì wọ́n sísẹ̀ sájúkẹ́ tó wọ́bẹ̀ bí ìmọ̀ kẹ́ mẹ́tàlá wátà pẹ̀lú rẹ̀ tàbí kẹ́ ìrọ̀ mẹ́lá wátà rẹ̀ inú kọ́mọ́ wọ́n máa bẹ̀rù jàmáà ṣé ààrẹ ìran àbí ìran mọ́sálà tá a ti yẹjú nínú àdí tàbí ọ̀rẹ́ rọ ẹ̀yà bẹ̀bí kọ̀ọ̀bọ̀ eh, ológòdò jẹun àdàbí eh, o tó bá ológòdò jẹun àdàbí eh, ṣekéré kan sọ́rọ̀ sálẹ̀ ṣùgbọ́n gbogbo ń tà ń sọ yìí nǹkan kan ní ọgbọ́dọ̀ òyìn tó bá ti ẹnu òyìn yọ́ ma dàgbọ́yàn lọ ni àtàálù ìlà ìtànú pé ta ẹnu so máa kọlọlọ kó sì jó òtọ́ bẹ́ẹ̀ mùsùlùmí lọ́nà yẹ́ pé tí nǹkan bá ṣe ti bá lóògùn ohun gbogbo tí ó lọ wọ́n fi ṣe sábàbí ni sábàbí náà sì sáà kẹ̀kẹ́ ìgbà tí ó lọ náà lọ́lọ́ ṣùgbọ́n àwọn tí wọ́n lè tákù wàhálà tó bá dé ọ̀pọ̀lọpọ̀ wọn lọ̀rọ̀ wọn dìtàn léde fáwa wọn ò dá wa báwọn wọ́n dá wọn fún wa ká lè máa fi wọ́n kẹ́kọ̀ọ́ ni a máa lè hàn kọ́lọ̀njẹ́ àdìbọn kọ́lọ̀njẹ́ àdìbọn kọ́lọ̀njẹ́ àdìbọn wọn kan bẹ́ẹ̀ ni wọ́n tààfin ẹ̀dìbá ṣùgbọ́n tààbá tí ẹ̀ lè tààbá lè bá wọn káti ẹ̀ sí lè wọn ìbẹ̀rù wọn tí gbọ́wà sí alùsùnrin rẹ̀ ni ó ṣùgbọ́n sáàlì ọkàn wọ́n dágbò èsù kẹwọ̀ mọ́ bá ọkàn ló ti pàmí aláàbọ̀rẹ́ ti dínú kí ọ máa lọlẹ̀ ìwọ̀nba ni ọ máa dásí tó bá sì kọ̀kọ́ dé yàrá yóò tún wó ìwọ̀n wẹ́ wọ́n sá mọ̀ fi sí ẹ̀ṣọ́ ààrẹ ó ní tí mo sọ mẹ́tẹ́ ni ó ní tí mo sọ wọn bí i sí náà kan gbà wípé àwọn kan tó ń bọ́lọ̀ ń darí ayé àwọn èèyàn bẹ́ẹ̀ lọ wà bẹ́ẹ̀ jẹ́ gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá pẹ̀lú àrùsùn wọn ìjàmáà èyí ọgbọ̀rọ̀ sí mẹ́ni abadan nítorí pé tí ó jẹ wọ́n fìlì fọ́ọ̀mù fún ganu tí wọ́n bá ti wà wọ́n fìlì fọ́ọ̀mù fún ẹ̀ wọ́n dákùnkọ́ láwàá níbi kálọ̀rì máa bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tọ́lọ́ sì ṣe ní àpẹẹrẹ léèyàn kí máa mẹ́ni èṣù iná màdálì kò ṣe ìtàn yíkọ̀ wífà òyà mo ti mọ́ láti ilé ẹwẹ̀ sí ilé ẹwọ́n tọ́kọ mi ọ̀fẹ́ lọ́fẹ́ láàrẹ̀ wò kò fọwọ́ mo fọ̀jú tó gbọ́wọ́ lọ mọ́ yọnu mo fọ́sẹ̀ mo wá fọ̀yọ́nu jẹmọ́ra rọ́ṣà ń sọ lọ́sìkò ẹ̀kọ́ ká máa kọ́ gbogbo gbà ká máa síkìlì kan kúrò sásọ ẹ̀sìn ní ti kọ́ mi ẹ̀sìn ní ìmọ̀ tó tótó ni àlàáfíà tó ni ìyẹn gbogbo ẹ̀ntà afẹ́fẹ́ wà lọ́kọ́ ni àmọ́ sálọ̀ látòrí ẹ̀ bàbá afẹ́ lọ́gbẹ́ láàrin mọ̀ kí ọ sálọ̀ látòrí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì káwá mú ibi tó tọ́kọ́ fẹ́ àwọn ẹ̀kọ́ tó jẹ́ pé ọjọ́ láàrin ọ̀kọ̀ jára ọ̀tí wọ́n bá sọ pé mọ̀ ń lọ fíṣítì ẹnìkan ẹ̀sìn wá ní ta fẹ́ máa sọ ìpìlẹ̀ ọ̀rọ̀ mẹ́sì kọ́lẹ̀ mẹ́ta láàrin yìí torí pé tó ń bẹ́ nínú ìsìláàmù ká bẹ̀rẹ̀ wa wò gan kọ́dà kọ́ mẹ́jẹ̀ pa rẹ̀ ìsìn wa ó sọ́nà àdí tàbí ọ̀rọ̀ ẹ̀rọ láàrin ẹ̀mí jùlọ bàní ìsọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ló dìde lù rẹ̀ ìwà ń lọ lú mi láti lọ rí kí ẹnìkan lágbẹ́jà náà ní ọlọ́run kó tiẹ̀ lọ rí tẹ̀wọ́ ọlọ́run tó ti gbogbo kan wá ń bí ọmọdé káàkiri gbogbo ọkùnrin lọ wọ́n lọ bí ọ̀rẹ́ wọn ọfẹ́ lọ yáwó lọ rẹ̀ ní ọ̀lọ́ yáwó wọ́n jọ pàbíṣẹ́sì pọ̀ ní ọ̀nà pàbíṣẹ́sì pọ̀ ọkàn òun náà ní kò tí a ah, mọ ìyànú ẹ̀sìn kò lọ bìnrin àlàáfíà rẹ̀ kọ́mà ọlọ́run ni ẹ̀kọ́ lẹ̀kùn tí lọ máa tẹ̀lé ìjárọ́dù pé mo fẹ́ lọ rí bẹ́yẹn wò kọ́ sí sí táwọn aláwo náà lọ láàrin wọn wípé wọ́n táìtì àjọṣepọ̀ wọn wọ́n ń sòrò ààrẹ àdàpọ̀ ẹ̀gbọ́n tí àwọn ènìyàn wí wọ́n ní sẹ́ẹ̀rí wípé ìbùrọ̀ ìmùtúlójú ti àbẹ̀yẹ̀ sí ẹ̀gbọ́n tó wù ó ní nínú àwọn ìlọ́sà àwọn wẹ̀rẹ̀ sóòsà ní sílé ìlé sáwọn ó tún bèèrè pé kí ló tí àjùkú wọn sọ̀rọ̀ sóòsà wa mọ́ sọ̀rọ̀ sí bá àmì ìlànà pàpọ̀ wa gbẹ̀rù àti ti tú àyẹ̀wò ṣùgbọ́n bá sì ti tú yìí wọ́n yá sọ̀kọ̀ kiri wọ́n ń súnmọ́ àdìyàtàkùn á fi àjẹ ìbọ̀ yìí á mọ̀ wá pé òsà ló fi àjẹ ẹja ń òsà lọ́wọ́ ọ̀nà sì ni àwọn tí bára wọn bá bára bá sán gangan wọ́n ní ẹjọ́ ara ní ọgbẹ́ gbágbá ó ẹ̀tí nǹkan bábá tọ́ba lẹ̀lẹ̀ lólé kìí sára tó pa gbogbo àwọn oníṣègùn wọ́n wà lọ rí yọmọ odó látàyé ìjọ wọ́n àjálẹ̀ kò wọlé wọ́n wà máa jó ń tàn lọmọ odó lórí wọ́n mọ̀ pé ọkọ mi ìpáyàn tí àyẹlẹ́kọ̀ọ́ wọn àti ẹgbẹ́ yà náà ni a ní wọ́n ní ọkọ̀ mọ́ ọdún náà yàn yóò ẹnìkan ní ah, wọ́n ti ògùn bá ní ògùn <laughs> wọ́n ti rẹ ọmọ ọdún yẹn ah, ọmọ ọdún sẹ́ tí ò tó yàn paláì jù gbogbo wọ́n mọ̀ wá pé ọkọ̀ àwọn ìpáyẹ̀ tí ọyá ẹmọ́ náà ti ti ti àwọn náà ìsúnrẹ́ ẹni pọ̀ ìrẹ́ awakọ̀ nínú aláàrẹ̀bẹ̀rẹ̀ àwọn àyẹ̀dúkọ ìbáàbà ìrìfìkín àyẹ̀dúkọ àlbáàbà ìrìfìkín ẹ ń fẹ́ lórí gbẹ́yàn tó bá délé ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ni mo sì mọ̀ pé ara rẹ̀ ò yá àìmọ́ kẹ́lẹ̀kùn nírú àwọ̀dàta máa ń ṣe tẹ́lẹ̀ nígbàtara rẹ̀ yá tó bá wá jẹ́ ẹni tí pé àwọn ọbẹ̀wò náà tí è sálà rẹ̀ náà ọba mú kí mùsùlùmí máa kẹlẹ̀ fún lé ọmọ ìyá rẹ̀ kí kí sẹ́lọ̀ wá máa sọ lẹ́yìn ìgbà ẹ̀ẹ́jẹ̀lẹ́kùn ni àbá rí náà tẹ́kú bẹ́ẹ̀ lọ bá wà ní ẹ̀sìn máa fà kélù lẹ̀kùn kò sí wẹ́sì àmọ́ kẹlẹ̀kùn ní kẹlẹ̀kùn wọ́n pé à àbá lẹ́yìn kẹlẹ̀kùn bá dàjí sí wọ́n ti jí ní ìsinmi òun ọmọ pé àwọn mùsùlùmí ti máa jí láti gbóbi 430 lẹ́yìn kẹlẹ̀kùn rẹ̀ ẹ́ kan lẹ́kùn dáadáa ní àhá bí mùsùlùmí ṣe ṣe rùkẹ́ fèrè ní ọmọ ní ọmọ tó láti rí gbà àwọn ayé hànà kẹlẹ̀kùn ní àyà lẹ́yìn kẹlẹ̀kùn bá wọn kẹlẹ̀kùn yẹn gbára rẹ̀ ẹ́ ẹ́ falẹ̀kùn yá àhá kébìrì ó lè sọ bá ń kì í sábà tó ọ̀nà sọ bẹ́ẹ̀ sí ayẹ̀ tó pẹ̀lú bàbá lérí ìgbẹ́ àzá ìrìnlẹ̀ mẹ́rí ẹgbẹ̀lọ rẹ̀ ibi aláàrẹ̀ wò ààrẹ ẹ̀kọ́ kejì tẹ́sì fẹ́ o ní aláyúgbó hímà náfisà tí ó bá lè tààlù ah, ọ̀rẹ́ ṣe ní ìṣẹ́rẹ̀ lòdí odó wà wà aláhìmọ̀ náà sáà rà in tí bá mọ́yàn mọ̀ kọsọ èmi àbúmùláìkà ni àbúmùláìkà allah parabúmùláìkà àti parabúmùláìkà yóò sọ fún báyìí ah ìmáàmù mọ́sáṣẹ́ ọlọ́dún nígbà olówá kí o àpapọ̀ sí fún ọba ìmáàmù àìmá sọ pé èmi ilé ìtẹ́lẹ̀ náà bá àlọ́ kí aláàrẹ̀ ọ̀tàkò ìṣesí àlẹ́bí sọ̀rọ̀sọ́lá kí wọ́n kéyọ̀ wá ìrànlọ tàbí ọ̀wá ilé ọ̀nà kọ́ ma pé èmi ni alíta níbẹ̀rẹ̀ ní ọ̀nà mọ́ lẹ́mi ẹn tí ń dè mí ní pọ̀ gẹ́gbù tí wọ́n súnà táàmì ibi kọ̀rẹ́ tẹ̀lé nínú àwọn sọ̀hábà rọ́dí yàgbọ́n tààrà ní ọ̀rọ̀ Allah yóò bí hìmọ̀ náà sà ṣe wá mọ̀ pé bá àpilẹ̀ tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ fúnra wa gẹ́ ń fẹ́ dá lọ kí tí ẹ̀ sábà rẹ̀ sálà rẹ̀ láti wọ́n máa dà láàmù ọyọ̀ ti get ọ̀rẹ́ òkè ọ̀rẹ́ ìgbésàmìsá níwọ̀ wú ní ah, orí fọ́n ní ìfẹ́ mú ọ̀rẹ́ mi lórí kì í ṣe mú bá ní Islam ní tàbí wa ó ti méjì inú àwọn ẹgbẹ́ adábọ̀ àmà inú àwọn mínàlá adábọ̀ àmà ẹlẹ́ẹ̀kẹta wà áyìnà gúgbọ̀ pàṣọ́rọ̀ ohun ẹ ń fẹ́ lọ rí kí aláàrẹ rẹ̀ jù rẹ̀ lẹ́yìn ìrẹ́júlẹ̀ àbọ́bẹ̀ wà allá yùkọ́ bídà lìbáábà níndà lístì ìdá ilé ìgbà àmẹ́jà láàrẹ̀ gẹ̀ gbogbo ẹ̀yìn àbá wà lọlé àìmá dúó níbi tẹ́pẹ́tẹ́ bá sílẹ̀kùn báyìí òfin kí ẹnu ọ̀nà ìní ó gbéyàn kẹ́yìn ò dúó bí ẹnu ọ̀nà gẹ́gẹ́ tí pé kọ́dà wọn ò tó yẹ pé inú lẹ́mà òun àmọ́ dúó lẹ́gbẹ̀ẹ́ inú ọ̀nà tẹ́yìn ó ti fi ògiri díẹ̀ bu ara rẹ̀ tẹ́gbẹ́ tí wọ́n ti rẹ̀ sí lẹ́kùn sí àwọlé o tí wọ́n ní ẹwọlé o èyí ó sẹ̀sẹ̀ máa bọ̀ báyìí wọlé ni kèsì pé yóò fèsì ẹnu ọ̀nà ẹ̀kọ́ yìí wà fún gbogbo ẹni abáfẹ́ lórí bẹ́wò ní kèésa láàrẹ nìkan ṣùgbọ́n àtò kíyèsí ara pọ̀ tó bá kí ọ̀rọ̀ ẹgbẹ́ mẹ́rin èyí ó rí nǹkan tí ẹ̀mí ẹni ẹni pọ̀ kí wá lọ́fàá tí ó fi ní ká rẹ̀ júlẹ̀ ààrẹ náà oòrùn ní mọ́lá rẹ̀ ojú kejì ààrẹ gbà míì ó lè méje kéèyàn kàwọn nǹkan kan sí ọkùnrin náà láwà lọ́rẹ́ wa ní ìtàrẹ̀ ti wá sílẹ̀ jẹ́mọ́ ẹ̀mọ́ lọ́wọ́ àìgbọ́mẹ̀ta ń sallallahu alaihi wasallam òun náà ni ayé ó ń kálukú òfin síwájú ó ń sí ọlọ́run gbà mọ́lẹ̀ ní fún ayé àmọ́ káàlà ànàlẹ́ fáhídà àwòrọ̀ ìtàn ọkùnrin wàlọ́ọ̀hì lẹ́yìnlá ìyàwó ìyòwò ní àgbẹ́lẹ́dì ìlọ́dẹ̀fà táwọn àfáà fi bá ní dé pẹ̀lú àwọn àdíkù tí wọ́n kójú látàrí sàsánàmù ọkùnrin tó gbọdọ̀ mọ́bù fún ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọkà sọ fún pé fún àwọn tó ń fọ́ mi o ọkùnrin ọ̀gbọ̀dọ̀ mọ́bù ibi fọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ jàmáà gbogbo àwọn ìsìláàmù òpè bọ́ọ̀lù gbígbá òpè ní àrà ọmọ nípìnlẹ̀ eré ìdárayá ni ṣùgbọ́n sí òforí sọ nǹkan mi bírú kí ni níbo ni ṣòkòtò tí máa ń wà ń àwọn agbábọ̀ ọmọdé ibi tí máa

wàkúndù máa yúrí àkùbá ní fọwọ́ mẹ́kírù kọ́ídà pẹ̀lú wa gbogbo tí ó bá tún ti mẹ́lẹ̀ jẹ́ ojú tọ́lọ nítorí ẹ̀dá wa tó pè lọ́rọ̀ èèyàn fún wa ẹ pè nǹkan lára mù ṣé ẹ mọ̀ pẹ̀ sí ò pè lára mù àgbà tó tó lọ rẹ̀ forí sọ ìntọ́ bá ti ń gbá wa kó ń di rẹ̀ á ní nǹkan yìí ẹgbẹ́jì àsúnmọ́ ọmọ kí nǹkan yìí ó àgẹ́jì náà iyo onítan jama'a mọ́ jẹ́ mẹ́rin sùnmù mo se lọ́sùn mo sì bá mọ̀ sáwọ̀ àwọn ọ̀ràn kan bẹ tó dúndún kálùkù ìjọ wájú bóò lẹ́ẹ̀sẹ̀ manage patient tẹ́ẹ̀bìrí ma ní tẹ́sẹ̀ pé dọ́rùn rọ̀ fún yí ọdún kálùkù ẹ̀mẹ́ rí ìrò gbàdẹ́nìkan bẹ́ mọ́sálásí lẹ́ni medical student ní lọ́wọ́lọ́wọ́ awájọ ń gbọ́rọ̀ lẹ́nu ọ̀kan náà àwọn ọ̀gá wọn nípa pé àwọn níhàn àwọn ìdí kan tẹ́lẹ̀ fún wọn sí operation ọ̀rọ̀ ń padà kẹ́yìn láńjọ́ náà inú ẹ̀jẹ̀ bàjẹ́ pé ah, tí wọ́n lè bá ti ẹ̀ ń ṣẹlẹ̀ báwọn bá ti ẹ̀ tí ìdọ̀gà táwọn táwọn ò lè rí correct kò yẹ kí lè ò tún kò yẹ kọ́gà àwọn tún sọ ọ́ bí ẹni pé nǹkan nǹkan fáàlì àwọn ọmọ ṣùgbọ́n nídìí ó lọ́wọ́ ẹni gbogbo ló

jama'a tá a bá mọ̀túnmọ̀ máàlìkì yóò mi dín tá a bá mọ̀túnmọ̀ tẹ́lẹ̀ ìwà tó ń kálukú wá ń wù yóò di àmà bí a nígbà jama nǹkan ṣẹlẹ̀ wàláhì nǹkan ṣẹlẹ̀ nǹkan wá ní ṣẹlẹ̀ nígbàtà abáyé tí ń gbọ́ wáàsì tí wọ́n wá fẹ́ máa sì pẹ̀fẹ́ tí ń ṣe wáàsì fún ọ̀rọ̀ tí ẹ̀wọ̀n tó ní ọ̀tí ẹ̀sọ́gbọ́n táwà ṣe ìfún àwọn ọmọ kó sásùn dalẹ̀ ṣùgbọ́n tí ẹ̀ tí ẹ̀ ó sì dá nígbà wà láyé àwọn aráàgùn kanu oríṣìí sípa láwà rẹ̀ fákìdù ìtàn àwọ̀rọ̀ ni lọ́pìn sọ́kùnrin lára tó tó kílẹ̀ rẹ̀ hadithu ma'awiyar bin haida radiyallahu anhu ma'awiyar rasul sallallahu alaihi wasallam jafi musnad imam abi sa'id sahih قل يا رسول الله عوراتنا ما نأتي منها وما ندر لربواك من يلو ewula le sílẹ̀ ewula le sílẹ̀ ìwúlẹ̀ lè bá wà rí o sọ̀rọ̀ eh fọ́ọ̀mù àwòrọ́tàkì illa min zawjatik aw ma malakat yaminuki ẹnìkan ọ̀pọ̀rọ̀ bọ́rí òwò tàbí ẹrú rẹ̀ mẹ́rin wọ́n pín ọní o mẹ́jagun àlálìtà àbí òfò rẹ̀ra faqultu ya Rasulullah idha kana al-qawmu ba'duhum ba'd tó yẹ pé a bá ń ṣe bí sẹ̀mìnà no school láti ẹwà àwa bí mẹ́fà ní ọ̀fún ní ọ̀fún ní yàrá ẹyọ kan tí wọ́n ń pè ní hostel ìfà ló àwa mẹ́jọ láti ẹ̀ gbébẹ̀ àjẹjọ́kùnrin ọgbọ́n mo fẹ́ dá apọ̀ àbátí ẹ̀lọ́fún ìtìkáàfù ni ọgbọ́n mo fẹ́ dá ó sọ lọ́nà ní ìníṣtàtọ́ta aláyàrọ̀yánnáà ahadùn fàlàyàrọ̀yánnáà gbogbo ọgbọ́n tó lọ ń papọ̀ tó lè máa lò dé ìbàbàrà ìhòòhò rẹ fọ́mọlàkejì tẹ́ẹ̀sì pọ̀ lára yìí bẹ́ẹ̀ ni wọ́n máa lò bí kò máa jú ẹ̀bí àkókò bí kò máa sọ kankan tó wọ́n tá mo sì lọ́nà ọ̀rẹ́ ọgbẹ́ yóò lẹ́ tó báyìí ọkùnrin sọ́kùnrin ló ṣe ọlọ́run sọpá wípé innal hayaa wal imana qurina máa ní ìgbàlàrí ìyẹn ojútì àti imani ọlọ́run náà méjèèjì pọ̀ láti sánmà ìdáàrù fi àáhàdù wọn lọ́rù fi àlàáfà tí kan bá ti sọ̀rọ̀ lára èèyàn ẹ̀ ní kejì mọ̀ láìláì wò lè bá nìkan ní imani kọ̀wà lójútì náà ó lé nírúgbọ̀n ó lé kọ́ sí tí ò lè fi ṣe yúnífọ́ọ̀mù rẹ́sì ṣùgbọ́n wọ́n sọ wípé ẹnìkan olùtútù ọ̀wá ní mọ́ni kálà ọ̀rọ̀ àdẹ́bìlú bó sì sọ̀nà wá gbà kọ́dà àtúgbà bá àgbọ́yé tó ọkùnrin ní ẹkọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ o ká tó wá sọ obìnrin tẹ́rì wá wípé obìnrin látòkè délé rẹ̀ áwọ̀ ni èyí tó bẹ́rù sílẹ̀ fún wa olówó wọn sí àwọ̀rọ̀ ní àbí èsì àwọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wọnú ara wọn ìdán kámẹ́yàjù ẹn bá fẹ́ lọ bí aláàrẹ wò ọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò fi lọ bí aláàrẹ wò yẹ lékún ní ṣùgbọ́nà ni kèé ṣe ní ìlékún ní jìnà sí Allah subhanahu wa ẹ̀kọ́ نعم من عدم الزيارة أن تكون الزيارة في وقت ملائم لا تقو الزيارة وقت الظهيرة صيفا ولا في شهر رمضان nàárán tó bá jẹ́ àsìkò orúta ọ̀rẹ́ àti kó sílẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní ìpìlẹ̀ ní pé káwọ́ àsìkò mo fẹ́ lọ bẹ̀rẹ̀ rẹ̀ wò káwọ́ àsìkò tó bá ìlọ bẹ̀rù yẹ mu tá a bá wá sí bẹ̀rẹ̀ ìdí àwọn méjìlá àbọ̀ wọ̀ fọ́ kámọ̀ lọ bẹ́rẹ̀ òtẹ́ mìí lásìkò ẹ̀rù tó bá jẹ́ rọ̀mọ̀tọ́ náà ká mọ́ fi ojú ọmọ náà lọ rí ẹbẹ̀ ogun àfi lóòrù tí ẹwà ìṣẹ́nu rọ̀mọ̀tọ́ ni tustahabu aziyarọ búkúrọ̀tẹ́ wà ṣíkíà ìmọ̀ kéèyàn lọ láàárọ̀ ìdajì tàbí kéèyàn lọ ní alẹ́ tí èrìsàlẹ́ pẹ́tàpẹ́tà láàrin mẹ́rin sí ṣáì tàbí lẹ́yìn iṣẹ́ ìmọ̀ bá ṣàrọ̀ ara ẹ̀kọ́ ta fọ́látara nẹ́bí sallallahu alaihi wasallam o náà bákan náà ta bá lọ́rọ̀ ibi aláàrẹ̀ wọn an tẹ̀kúnlẹ̀ ziyarọ̀ bíbáyìí ay yawman ba'da yawmin ìlọ ọbẹ̀ ara rẹ̀ wò ká mẹ́jọ jẹ́ ojoojúmọ́ tọ́wọ́já rẹ̀ tó jágùn ní ṣe mọ̀rọ̀ bẹ́rẹ̀ lónìí ọjọ́ méjì síra tó lọ ọjọ́ mẹ́ta sígbà náà kó tó lọ lẹ́ni tọ́jẹ́ wípé àjọsípọ̀ àtàlà rẹ̀ àjọṣepọ̀ àbẹ̀wò ní kìí sí àjọṣepọ̀ màdúrótìọ̀ olùlànsọ̀rọ̀ ẹlòmí ibi ìgòtálà rẹ̀ kọ sí lẹ́yìn kó nǹkan fẹ́ lọ jẹun àbọ̀fẹ́ lọ wẹ̀ o náà lọ wà ní hálù kòdójú àwọn afọ́ àmì jìkan bẹ̀ gbogbo alẹ́ làwọn bá dẹ̀ ìdákọ̀ ṣùgbọ́n wọ́n wá ní wọ́n ọ̀rọ̀ etí ìgbẹ́sọ́dí ìbòsú mẹ́fà ọ̀pẹ̀lẹ́ àní àfáwà àkọ́kọ́ àmìlì ìrìnà kọ́ mi wà fáàmì lọ́wọ́ ọ̀pẹ̀lẹ́ àní àfáwà kìí wọ́n sàgbà àmìlì àtàmà pé àwọn alọ́dágbére ilé agbálagbàjọ ní ẹ̀wọ̀n wọ́n wá sọ fún ìyàwó tí pé iṣẹ́ àlọ́ra mẹ́ ẹ̀yọ̀ dá ìwúwà pẹ̀lú ọ̀rẹ́ mi tí tí ara yóò fi yá ìdí ní màá tọ́jú rẹ̀ ẹ̀yìn tẹ́jẹ́lẹ̀ rẹ̀ náà ẹ̀mọ̀ lọ́lé lọ́ọ̀pẹ̀ àmì ẹgbóúnjẹ wá nǹkan kan tí ó jẹ ní ìsáàsù bá ń sun abẹ́ bẹ́ẹ̀dì fún ọ̀rẹ́ wọn tára tí ọ̀yà wọ́n wá wà pẹ̀lú wọn lẹ́yìn bí ọ̀fẹ́ lọ kírun nípa pé ọ̀fẹ́ tó lẹ́tì ó tí wọ́n náà àríwó fẹ́ẹ́ yìí ìbá ń sọ̀rọ̀ kọ́ńdọ̀ jẹ́ àyè jẹ́ àwọn méjèèjì ọ̀wọ́ àti wọ̀rọ̀dùlá ní tàhábà ìláyè pátàkárọ̀kọ̀ ní jí wọ́n jọ tán sórí dáadáa wà fi wọ́n sí sábà bí wà fi sáàbí wà jẹ́nà wọn ìyẹ̀bẹ̀ bákanáà àìwọ́sí àlàáìdù lìlìmàríbì fìlà àmàlì táà bá wà láàrẹ̀ lọ ọ̀rọ̀ tó dáa la máa ń sọ fún ọ̀rọ̀ tí ó fi rí wípé òun sì tó léwu òun sì tó òun tó lẹ́nà àbí àpàdà tàbájókòtì kìí sí àwọn ìkáyà burúkú àwọn ẹgbẹ́ wa burúkú tẹ pé béèyàn ọ̀sáré kan béèyàn gbọ́ yọ bẹ̀yà rẹ̀ yóò dìfẹ̀ lọ́pàá rẹ̀ kọ̀sọ̀ pé ìyá pẹ̀lú ara rẹ̀ fabulaziz sílẹ̀ ní ọtí rẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta yìí abúbalkis nǹkan kò sí àjọ kíṣà ìlànà ni ó ti kú ọmọ ṣẹ̀ríbà tí ẹ̀ tí ẹ̀yà ìlẹ̀rù ní ìjẹun náà ilé ìwọ̀n wò pé ó ń tààlẹ̀ ìsìn gẹ̀rẹ̀ ní ọdún sọ̀rọ̀ tẹ́ tí ó kí ọ̀rẹ́dọ̀ aláàrẹ̀ rọ̀gbẹ̀ ah rọ̀gbẹ̀ ṣẹ̀rẹ̀ rẹ̀ pé wẹ́n fún èyí sọ́rí pé wọ́n sì ti rògbò sí ti sí ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ orí ẹnìkan ní àwọn olówó bàbá ọ wá ń sọ fún mi ìkàkàn àjọ sọ àwọn ọ̀nà bàbá wà dá òun náà màkà pé ọlọ́ni máa pààyà nígbàtà wà kékeré olóòlà ìgbẹ́ ìfúnmọ́mọ́ ara bàbá àwọn tó gbẹ́ wọn ṣùgbọ́n àwọn èèyàn bàbá àwọn orífẹ́ bàbá àwọn ó wọ́n ní bàbá àwọn ní sàárẹ̀ ààrẹ ìpọ́ ọwọ́ àtijọ́ kan gbogbo àwọn tí ń jẹ́ àbúrò bàbá àwọn àtìlẹ́gbọ́n bàbá àwọn ní wá pé àwọn pé ẹwọ bí ẹgbẹ́ kan náà nígbàgbọ́ àwọn ti ra jígà lánàá kí àwọn ọmọ ẹgbẹ́ sáyé ó bí òsì gbé ẹkùn nìkan tí ẹ̀ tí ó ń kú náà ṣé ààrẹ àti ilé ọdún méjìlá lè kọ ṣé yóò dìde padà ní ojú òun olóò sáti ẹ̀yà yìí ni wọ́n gbé sáré ó nílò ọ̀pẹ́ nìkan tó dénú wọn tó tó bá sọ dé ní kọ́mọ́pá àyàn yìí jẹ wo ilẹ̀ kírílẹ̀ tí ìmọ̀ ṣiṣẹ́ aṣọ tí wọ́n ìsìn yẹ̀ yọ́ ọ̀jọ́ mọ́ ọlọ́kọ̀ọ́sáwọ̀ lókè náà òbí a kò sí gan ọlọ́jọ́ tí ẹ tọ́ gbàṣọ́gbàṣọ́ wá láti ìjọ́ kejì ẹ̀ ni ara bá ń yàtọ̀ díẹ̀ díẹ̀ wọ́n yíra ó lè mọ̀ tó wà ní wípé ara àyá àwọn ya gbogbo àwọn tí ń bẹ ń di ọ̀rọ̀ ń dọ́nà lọ́wọ́ tí ń bẹ ń pálọ̀ bàbá àwọn kò sí kankan tí ò kú ṣáájú ya ẹni ìgbẹ́ni fẹ́ fẹ́ sọ́wọ́ ìwà ní dùgbẹ̀ dọ́nà lọ́wọ́ ọlọ́ni máa ṣe bẹ́ irú ọ̀rọ̀ báhùn téèyàn bá ti gbọ́rí lè yẹn máa sọ létí aláàrẹ ìtànàbí ayú alìsọ́tọ̀ sàlám làmá sọ létí aláàrẹ ká máa wá kàn fún tí ń sàláàrẹ pọ́blẹ́mù ààrẹ ètò lè wípé sẹ́ẹ̀dẹ̀ nínú dáadáa sí ti lọ mójú lọ sẹ́ẹ̀dẹ̀ nínú dáadáa sí akọ̀ ògbónẹ́ni fúrẹ́mù tó bá fẹ́ jáde bá ó lè gbétí tó bá gbétí ẹ̀yìn ó tọ́ ọ̀pọ̀ náà ló ṣe bọ́ra ìṣesí ni ìtọ́dá bákan náà àyíyẹ́ jẹ́ ìrù àlàáyé nílùmọ̀rí marí ẹgbà rẹ̀ ọ̀yá ara ìtìta abẹ́ fi wà lọ́wọ́ káyí pé a sì àdúrà ìṣesí ó ń ṣe ọlọ́run sọ́pọ̀ gbọ́wọ́ rẹ̀ kásì àdúrà fún anábì sallallahu alaihi wasallam tó bá lọ́rọ̀ ìgbà láàrin ìmọ̀ fún duwaye àbọ́mẹ́ faranese wà ayẹ́kùn òdà ìdàrọ́ sí i tàbálọ̀bẹ̀rẹ̀ rẹ̀ wò ọ̀gẹ́gẹ́ bí orí rẹ̀ ní káti jókò wà ayẹ́jùmù wà ní gùn kásì mẹ́jìnà sí ká mẹ́jì ọmọ ní ṣùgbọ́n pé ah wọ́n ti ń sí ní màwọn arọ́ ọ̀rọ̀ ìyẹ́

tá a bá wo gbogbo èyí tí ẹ̀sìn sọ fún wa yìí náà àṣepẹ̀tùmẹ̀ ni pé tí ó sì wá ní ó sì wá àrùn kan kò sì ti ràn gbogbo ẹni tí wọ́n ní ó sì ní mu nì. àrùn ó ní ìpé nǹkan kan lè máa tàṣọ́rọ́ fàbí náà sì yí min ghayri iradati llah sí nǹkan kan lè máa ṣe rẹ̀ fún rẹ̀ láì sí èrò ọlọ́wọ́ bá mẹ́rin. Ah, báwọn bá máa ràn ọ̀yọ́ òkú ẹni gọ́mọ̀ náà dókítà tí àmọ́ nípa àwọn ẹlẹ́bùlá ẹ̀kìrí kan ó kónú àpárúbíọ̀ ẹ̀kùnù kí lọ́kọ́ náà ń bí eléyò ẹ̀lọ́ sẹ̀mùgbé gíní ọ̀fí ń ta lọ́ sẹ́bì kẹ́kọ́ ní ń ta gbà náà mo ti rí ẹ̀ tó ní hiv tí wọ́n pọ̀ gbogbo àwọn arọ́ tútù àwọn sì lẹ́kì ó tọ̀ ní ọgbò ẹ̀bẹ̀rù glọ́fù ń bà wọn máa kẹ́ aláàrẹ̀ ni ó gbàlùkú because wọ́n mẹni tí ó gbàlàrẹ̀ wà iyì tàbí àpẹẹrẹ ẹni fún tàn ó ní ẹ̀fẹ́ sáníbà gba àbúrò rẹ̀ pápápárígá nígbàtí èjò lè jọ́nà lọ sítò bí ìgbà tó fọ́ sẹ́ni ó sáàgbé ó gbẹ́jẹ̀rà ilé ìrìnkájú wọn ló láàbù tí ó bá ní wípé ó lè tí a yìí lọ́pọ̀ ọkọ̀ ẹkùn ní ìmọ̀ ló lọ àwọn nọ́ọ̀sì ní ó kàrí pa àwọ̀rọ̀ wọn mọ̀rọ̀ wà nílé ẹlòmí ò ti ẹ̀ kíra wọn kó ọ̀fọ́ra wọn lọ kọ̀sẹ́ tó tẹ wọn wọ́n sàwọn oṣù ní tó ti bẹ́ ìkẹ́kọ̀ọ́ sí kẹ́kẹ́ wọn jẹ́mọ́n sí ẹ̀gbọ́n tó sọ fún àní ẹni tí wọ́n ní atánú rẹ̀ láàlátọ̀yọ sẹ́ẹ̀ta yìí ó ní wa àdágún lè kú ilé mọ́sàn-án síbínú tẹ́ẹ̀ tí ẹ̀ lè ronú níbẹ̀ tó pín àbínú pínkẹ́ ìgbàgbà wa àwọn ìdá àti tí ń fún àìkọ́ àwọn ìdá àti orúkẹ̀ tí ń fún àìkọ́ ọdún sàgínúkẹ̀ tí ẹ̀bọ́là bá rí ìbò ṣe rí ìyún tó jẹ́ pé ó kọ tí ń jẹ náà ní jẹ́ kọ̀sẹ̀ jọ́sẹ̀ kúnnù wa german tí wọ́n bá ní àrùn rẹ̀ láyé kò sí tàbí ní bọ́bẹ̀ tó tó owó tàn lẹ́yìn obìnrin kan rókè o ọlọ́rajà ní agbè owó kan wà pẹ̀lú gíbá yìí ó sì ka owó ọwọ́ afisẹ́ àríwó kó fi àjàrà jẹun látòkè o ló dé padà rọ́lẹ̀ ó tọjà àwọn ẹ̀kan wà rajà lẹ́rẹ̀ nígbà tí ó di ẹ̀yìn ìṣáyìn kọ́lù náà ti ń sòrí àwọn ẹ̀kan bá rajà ó ti ẹ̀ ti ń sòrò kọ́kà ẹ̀bájú tó àwọn ìwọ̀n kíkà tó lè fi ní àwọn òjìrò dájà àwọn tíráàbù ọba lórí náà wọ́n ti pé owó jẹ nǹkan owó jẹ́ fún mi owó tó lọ nílágbèrè láàárọ̀ ó lò sí ìbámi owó padà òkè o kápẹ́ tó padà sí padà gẹ́rẹ́ ni yóò tó bí lẹ́mì èèyàn o gbogbo ní lọ gbogbo tọ́lọ́n bá fẹ́ ọlọ́run fẹ́ rọ wa ọwọ́ àṣìṣẹ́ nídìí sí yọ ọ̀nà ọlọ́run wà láì subhanahu wa ta'ala ààrẹ ẹ̀ntọ́lọ ní ó sì ní ó sì torí kó ń kálukú wa wọ́n ti dé gbogbo òsẹ̀mí wa ẹ̀ntá ìrẹ́rìn bẹ́ àlèbí sọkún ọ̀sẹ́ tó lè kéyìí ẹ̀sẹ̀ fún ẹ̀ntá ìsọkún bẹ́ àlèbí rẹ́rìn ẹ̀ntá ìsàárẹ̀ bẹ́ wà lẹ́yà ìlera lò ẹ̀dá fi ìlera lò bẹ̀ wà lé àlefà rẹ̀ lò tí wá ní jẹ́ wípé ààrẹ yìí rán tí ó wà jẹ́ pé ààrẹ ní rárá rẹ̀ fúnra rẹ̀ láà la ọlọ́ndàgbò nǹkan tó tọ́ bí asbára pẹ̀lú àwọn òkùnfà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ fún láyé sí sí ìbànà tọ́yì kásùmálà rẹ̀ ẹgbẹ́jì ò ní ṣòro wípé wò sí lára yín náà kájọ́kọ̀ tó sí orí rẹ̀ ó wá ní ọ́sà àdúrà fọ́lá rẹ̀ àwọn àdúrà tó sàmà sí náà ní kásìkò Allahumma rabban nas adìgbì náà wáṣù anta shafi láṣà ìlàṣà òkú sí àwọn àdúrà lábàtà òun ní insha Allah àwọn àdúrà yìí ìmọ̀ bẹ̀m̀bẹ̀ ìmọ̀ bẹ̀m̀bẹ̀ tókè àdúrà tó wá dàrẹ́ tì látọ̀nà lọ́sùn hàn wà tààlà ní ẹ̀kọ́ yìí àwọn sọ̀hábà pọ̀pọ̀lọpọ̀ جاء في الصحيح من حديث في الصحيح المسلم من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما abúlé àbáàsì ní anábì sallallahu alaihi wasallam ó lè lè jọkẹ̀ ọwà lọ rí ìgbé lábáwá kan lábáwá ogun kára rẹ̀ ìyá pẹ́lú sí wájú rẹ̀ ó sọ lọ́rọ̀ rí bí ara ṣe gbé bẹ́ẹ̀ ni gbọ́n ọwá ní وكان رسول الله صلى الله عليه وسلم إذا عاد مريضا يدعو له فيقول لا بأس طهور ثم تلبس لو كي على ربما يوضع دعوة لا بأس طهور أولي júmúlà tó wà ṣùgbọ́n mánà rẹ̀ mánà dùá èyí bá rẹ̀ bí ọlọ́wọ́ kò dára yá yóò dára yóò yá yóò mú fífò ẹ̀sẹ̀ rẹ mọ́ yóò mú fífò ẹ̀sẹ̀ rẹ mọ́ yóò mú fífò ọ̀gá sáǹsá àdúrà ìfẹ́ ni abẹ́lábàṣẹ́ ni ọwá ojú ànìlú wípé kúrítà tó gúrú ó ní ara mi ọ́yà kálà ara òní ọ́yà bàlíyà tó máa تفور شك من الراوي أو تثور على شيخ كبير تزيغ القبور النبي ẹ̀yìn tẹ́ra ní ara wo ni ọ́yà akọ́ ọba lélẹ̀ yìí tí ń gbọ́ arúgbọ́ ara mi mẹ́lẹ̀ kò sì sí kí tí wọ́n mi lọ bínú sàárè lọ́wọ́ ẹni dára orí àdá ó lé ibẹ̀ lẹ́yìn ibẹ̀ lẹ́yìn wébi lọ́nà sáré ni ó ṣe mọ̀ wáwò níbi wá yá fàní à ń kídà yìí kápẹ́ tó ń rò sọ lọ́nu ó ti ní tí ìbá rọ̀ṣọ́ náà ní òun ó fi báyìí wọ́n wà ń ṣàdúrà fún ọ pé ọlọ́lẹ̀ bọ́ mọ́dà fi wà ìgbà náà ló ṣe pa àwọn pàtàkì bákanáà aláàrẹ ta wá ń kí wà aláàrẹ ìlànà àìdí áwùlẹ̀ òwà àìdìlú sílẹ̀lẹ̀mọ̀rí àìmọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àpẹ́ ìdábọ̀ tàbá ti lọ kí aláàrẹ sẹ́ẹ̀mà ọlọ́run dákun sásà lọ wa gbogbo tí ó sì bá ti wò bí ọmọ ó ti mọ̀ pẹ̀ tí ìdíyàn kò fẹ́ lè wò ọ́sá ìjókòó náà nígbà ọlọ́ ti tuntun nígbà kò gbóná ẹ̀tún tíra ìmú kó jẹ́ pé irú nǹkan báyìí ọdí ẹ̀kọ́ ẹ̀wọ́ pẹ̀lẹ̀ kò bí bọ̀t ẹ̀sáàkì rẹ̀ sẹ́yìn lè mú ni ẹ̀ẹ́dùn bá ní èyàn já wá kí ni bọ̀t ẹ̀kọ́ pẹ̀lẹ̀ wọ́n kò bí ó sì ṣe àìmọ́ pẹ̀pẹ́ àpẹ́ ìdàbọ̀ tábàlọ̀ kí ààrẹ hátà lùzìrìjàwú áò nàṣù àlàáhìí táàbì máa fara ya láàrin òbí òsànfà tàbí àwọn ẹbí rẹ̀ gan jùmọ́ sí tó mọ́ jẹ́ pé ẹ̀sìn lálọ́ sí sọ́dá kéyò tó bẹ́sì bọ́ ọwá ń fi ẹsẹ̀ ẹ fa ní tí wọ́n kó sẹ́gbẹ̀ aláàrẹ̀ ó sì sọ̀kan sínú láìlọ́ máa jí gálà aláàrẹ̀ máa jí lòdòkù lórí àìsí aláàrẹ̀ àwọn amẹ́ntí lọ rí bẹ́yàn wò amẹ́ntí lọ rí ṣe àríjẹ lá àìmọ́ pẹ̀pẹ́ àpẹ́ ìdàmọ́ bákan náà alìwàd láyé fàúnà àṣùwádàwò ilẹ̀ àlàrí hátà yúbùdìẹ̀ àìmọ́ gbóhùn òkè lil mujadala aw à ń jí ẹ̀ lórí nǹkan kan aláàrẹ̀ lè ní gbẹ̀kẹ̀ ẹ wá dúró àwọn ẹ̀jẹ̀ sílẹ̀ aláàrẹ̀ gbẹ̀kẹ̀ ẹ dá ọ̀rọ̀ for coming election lẹ̀ ìpínlẹ̀ oṣù ọ̀pá pàtìkù náà àtìkù ìyàwó Buhari kí ni ti sáà ń kíra nípa sẹ́fẹ́ náà fún káṣíkà ìlú tó bá láàrẹ̀ ìlú ó fi á di pé ìbánikẹ́dùn pé lágbájọ́ ò lè táwọn ìbáṣe táwọn ìwẹ̀ káàkiri ọmọ sí tẹ́tẹ̀lẹ̀ kò tí ẹ̀wà sí ara wa mọ́ tó fi àrígbà wáyọ̀ sí ìsìnra olúgbà láàrin tí ìta ni kí aláàrẹ̀ kọ́ sọ látòrí bẹ́ẹ̀ni wípé ìjẹ̀sákùnrin náà lọ wáyé àdàláwọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ bí ẹ ti wá máa kíyàn ẹ̀kọ́ aláàrẹwà rẹ̀ gbogbo bá ṣe ń sàdúrà fún o gangan ní pọ́blẹ́mù kékeré kan tí ṣe ìfọ́n bá ti dán yọ ọkọ̀ bí pọ́blẹ́mù pọ́blẹ́mù ni pé kọ́ máa wo rẹ̀ fúrú lọ́mọ bí ṣe ń ṣeun kọ́ máa wá fi bí ṣe ń ṣeun kó fi máa sọ wípé ara wọn ò lè yá àti kẹ́kọ̀ọ́ kọ́mọ́ dojú ẹ̀rù máa lọ kí ni ìdojú ẹ̀rù ò ní kí èèyàn máa wá bóun ó sì bọ́ bí ìyá ọlọ́run kó fi wá tẹ́ríta rẹ̀ kó ló bẹ́ẹ̀ fi dira wọn kí lẹ́nu wa جاء من حديث أنس بن مالك رضي الله تعالى عنه والحديث مخرج في الصحيح عند مسلم وفي السنن إمام الترمذي وفي السنن لابن ماجه أنس بن مالك بن كاتب النبي جوكر hada sọ̀rọ̀ sálámù rọ́jùlá mi ìsìnkú ó ń sọ́lọ́ ìrìn ọkùnrin kan wà mùsùlùmí ọ̀nà ilẹ̀ wọn nígbà táwọn ìdí ìwádìí àà èèyàn tó tóbi tó lómi látẹ́lẹ̀ ọ̀dì họ́pàtà tí wọ́n bá ní ìdádọ́ jo afẹ́fẹ́ tí ń bẹnu bọ́ọ̀lù bọ́ọ̀lù ẹlẹ́dọ̀ tó ti tẹ́lẹ̀ ó ti á sókì wọ́n lè họ́pàtà lọ kọ́dà rọrùn wíwá ní pílà rẹ̀ ó ó ti á dàbí òrùn mẹyẹ tó kó omi kò pinlẹ̀ sí ìyẹn kan tó pọ̀ lára ẹ̀ tẹ́lẹ̀ ó tó wá kó omi ṣé ẹ̀ mọ̀ pé yóò ti ká sí ó ó ń ṣòro wọn wò pé a ah, pípò sípò lágbájáre àbí wàá súnmọ́ èmi àti ìsìrì kọ̀ṣẹ́ tó lè sọ wẹ́ẹ̀mọ̀ fáwáì yóò kà mọ́ bí àjẹrẹ ó sọ̀rọ̀ ní làálàkà tẹ́jìrò ìṣe ní áwòtẹ́sì alùhù ìyá sí ìsìnkọ́ ọ̀nàgbọ́ àkàtó ìsìn àbúrò ní ẹ̀kẹ́kọ̀ bẹ̀rẹ̀ òun rẹ̀ olóòtọ́ ni àbí òun kúntù àkúlù allahumma ma kunta mu'aqibani bihi fil akhirah fa ajilhu li fid dunya àwọn ní mo ní tí wọ́n máa sọ wọ́n máa sọ fọ́nà wípé sórí tó ti ẹ̀jọ́ mẹ́yìn yàrá ní kìámà ní ìfẹ́ sórúkọ ìyà tí ó bàjẹ́ láì kìámà pápọ̀ fún láyé kí ìsá ìgbàjá dọ́dọ̀ rẹ̀ dàrẹ́tẹ̀ kí mọ́ra ìyẹn náà àrẹ́bí ní àà torí kúrò ráwùtẹ̀ wílò subhanallah àrẹ́bí ní ilé mọ́fọ́lọ́wọ́ látùtí ikú látẹ̀sẹ̀fí ìhù ṣàkùnrin rọ̀ níbo ní táà nílẹ̀ àgbáwé eléyìí olóhùn bèèrè ṣe ń tó ẹgbẹ́ tí ọba ti tó bá ti fìyà jẹ láyé ní òfò ní kẹlẹ́ ní kàbà fórí Allah ó sì máa sọ wípé Allahumma atina fid dunya hasana ọlọ́gbà yìí wọ́n rọrùn

mọ́ bá ń fi tí ń rí ìgbà mú mọ́ o kò ní wíbẹ̀rẹ̀ o mo ti sọ tí ọmọ sọ fún o ara rẹ̀ sì ń yá ẹ̀kọ́ mi. bákan náà mina ajabi aziyarọ lára ẹ̀kọ́ eré láti parí ẹ̀ tí ń bẹ́ ń fi ìgbé wò ó náà ni kí aláàrẹ̀ gan fún rẹ̀ ọmọ furama tí ọ̀bàrẹ́ ni wàá bẹ̀rù pé kí ni ìṣẹ̀lẹ̀ òní ọ̀wà bí dáadáa mi àtàṣokọ̀ mi jẹ̀máà kásì wà bá ṣe wà láàrin ara wa yìí téèyàn kò sí bẹ́ẹ̀ yóò sì wà yóò sáláwọ̀ tí ọmọ ń parí bí ọ̀rẹ́ bí ń dágbé kò lè máa dá ṣiṣẹ́ bí dá iṣẹ́ kò lè máa dágbé bí ń dágbé títà iṣẹ́ kò lè máa dákìrùn bọ́ọ̀lọ̀ dákìrùn kò lè máa dákìjímọ̀ yóò sọ kẹ̀kẹ́ tí ọmọ kọ̀sákùdá àyà kẹ̀kẹ́ ọ̀dá ọmọ nàbí adama bá ti rí náà láàrin ọlọ́run jẹ́ àdáadáa pàdé rẹ̀ kọ́yísù ibùn sáàdì ibùn ìbádà sáàdì ibùn ìbádà ọmọ kọ́yísù rọ́bí allah ta'ala ọmọ arabọ isi ọwà ya maridọ kwaisu ibnu sa'adi ibnu rubada marọ arìyàntá ìgbọ̀nà ààrẹ ìwà gbọmọlẹ́ púpọ̀ ìjáde láàrin ìwà mú kọ̀wàrí kẹ́lẹ̀ kọ́ wá bẹ̀rù pé sí báyìí náà ni ìwà mi ṣe fún tóní ní ìmọ̀lẹ́ ìkẹ́kọ̀ọ́ wá fẹ́ wò ó ń bọ̀ pẹ́ orí mú mọ́ra mọ́ ọ̀rẹ́lẹ̀gá ọba kéta ìyára lórí ẹ̀ àwọn ẹgbẹ́sẹ̀ sí ọ̀nà kọ̀rẹ̀ ní wọ́n ni ọmọ gbogbo àwọn ọ̀rẹ́ náà mọ̀ kọ̀rẹ̀ ní wọ́n ni ọmọ àwọn ọ̀rẹ́ náà mọ̀ kọ̀rẹ̀ ní wọ́n ni ọmọ kí ló ní wà ní ẹ̀kẹ́ wọn wọ́n ní ilẹ̀ náà sàkánú yastahiyuna mimma laka alayhi min ad-dayn ọ̀pọ̀lọpọ̀ tí ó kù wá bí ọwọ́ fún mọ́mú ẹni tó sí ọ̀làwọ́dé di pé ìbára ní ẹni kẹta gbogbo ará lọ jọ ń gbèsè gbogbo nílẹ̀ sí ń pàdé mọ́ ń pàdé mọ́sálásí mọ́ ń tẹ́lẹ̀ bá sọ pínlẹ̀ gbèsè táwọn èèyàn jọ lóṣùwíṣì náà ni a fi ń sálà ti wá kí ọ náà mọ́ ládájú bẹ́ẹ̀ ni ìgbéra rẹ̀ wọ́n sì mọ́ bí ṣe máa ń gbé ààrẹ kú lára láàrẹ kọ́ ìṣù ni a áhùzà lọ́wọ́ máa dání mọ́nà ìkọ́ náà bẹ̀rẹ̀ ziyarọ̀ irú owó máa ní tí ń yàwó èèyàn tó jú ọmọ wá tiẹ̀ láti wá bẹ̀ wò nígbà tára mi ọ̀yá ní ẹsẹ̀ mùsùlùmí lẹ́nu ọ̀dà fàbá fàámọ̀rọ̀ náà ni ẹ̀yìn náà lọ́mọ akébàjáde gbogbo àwọn ọ̀rọ̀ pé máa ń kárẹ̀ lè kọ́ yí sínú àlè yìí máa ń fàwọ́ wà fèèfé lè mi gbogbo ẹni tí kọ́ yí ṣùgbọ́n lówó ló fi bọ́yìn lẹ́nìkan bá jì ní bá ń gbàgbó kọ́ yí sù ọmọ sáàbù ọmọ òbádà gbogbo ẹni kan yáwó lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn dáwó àwọn ọ̀rọ̀ kò dé fúnra kọ́ yí sùn lọ́rán mi sí ni kọ́dà ó tó lè fọ́lọ́ ọ̀rọ̀ ilé ìsákiri káì ọ̀rọ̀ sọ mọ́sálásí ọ̀rọ̀ sọ lọ́jà pẹ́sọ́ pẹ́gẹ́gẹ́ wọ́n ní fàkásà ọ̀dìnàsì atábátàbá bí i kọ́bùlà àdìmúsíà ní kẹ́tọ̀ ti mọ̀nà àádá nígbà tí èjò rẹ̀ jọ náà pẹ̀pẹ̀lẹ̀ díẹ̀ náà náà rẹ̀ àwọn èèyàn ti tẹ̀fọ́ níbi táwọn èèyàn pọ̀dẹ̀ jẹ́ gbogbo wọn tí wọ́n fẹ́ ìjálẹ́kùn gbogbo rẹ̀ wá kún ẹ̀pẹ̀lẹ́ o wọ́n fọ́lẹ́kù wọ́n gbogbo lèrò pọ́ńtà pọ̀ǹgbà pàláwo àwọn àfáà ní ara ẹ̀kọ́ tí ń bẹ́ bí pé kí ìwọ̀yẹ rẹ̀ fún àti ọwọ́ àbẹ̀wò àti fúnra rẹ̀ o ní ọ̀rọ̀ kọ́ísù kọ́ísù ò sí ní mẹ́rin bámu bí bàbá rẹ̀ sáájú náà sí rí lò rọ́bí Allahu ta'ala àmàlù ọ̀tọ̀ ó ní mọ́ ń bà nẹ́bí ìgbé tó pọ̀ jù lórí àwọn tí wọ́n wá jókòó kàtíwú lọ́dọ̀ àlẹ́bí tí wò lóko jẹ́ lọ tí wò lòdò tí bàbá rẹ̀ sábúrò bá dà máa kó eighty eighty náà wà fún rẹ̀ rọ̀ lójoojúmọ́ tí ọ̀nà fún ẹ ló di alẹ́ jẹ oúnjẹ tí ń fún ẹ̀jẹ̀ dà lónìí na dúkìá dúkìá níbi tí mo ti rí táwọn èèyàn ti ń ṣòfò jù ní ẹ̀bá ló lọ tó lẹ̀ Yorùbá yìí tì èyí tí ó sọmọ kí sí pé tí ó sọmọ di ọ̀tá ara wọn náà èyí tí ó sọmọ di kékeré lọ́wọ́ Yorùbá máa fi ọ ní máa fi owó sí lákòókò tí ó ó lè rárúkú pa òsí 50 kábùjá àmọ́ máa gbẹ́bọ̀ nítorí ara wọn bó ti ẹjọ́ tó kàbù ẹ̀kọ́ náà ah! ní pé áà kọ́ ajé mú lẹ́dìwà láti million ilẹ̀ láti dá padà sí 350 sínú àwọn tí rí dá gbogbo kọ́lọ́run dákọ̀ bá ní sàlékún òkè fún ọ̀ìṣù bá ní sàlékún òkè fún bàbá rẹ̀ náà àníwá ọmọ ẹbí rẹ̀ tí ẹ ti lọ tí ẹ ti lọ tí ẹ ti lọ báwò tọ́lọ̀ wọn bá ti gbẹ̀mí jọ́bẹ̀ tó ń ṣá lọ́rọ̀ náà ibi tí a ti máa bá lọ náà ni àwọn tó tún kúrò àwọn àdáàbò tó tún díẹ̀ mẹ́ta sọ a wà síbi ẹ̀sẹ̀ tí ń bẹ fẹ́ ń bá lọ níbi aláàrẹ̀ wò sí tí wọ́n bá wá jẹ́ pé lọ bẹ aláàrẹ̀ náà wò sálàárẹ̀ náà ni tí ó pè ní ládàá wàláì òní látọ̀gbà dẹ́bì náà sí a jẹ́ wípé kìí sí èèyàn rí ní sàárẹ̀ ní ọ̀rẹ́ wá bẹ̀wò tó sì wà láwùjọ àwọn ọ̀rẹ́ torí pé ẹni tí wọ́n bẹ̀ òun ní ládá irú ládá òun náà ó ní ṣé láyé mìíràn láti kàmà méjèèjì bí ibi láì tààlà gbogbo ẹ̀ láti rí الحمد لله رب العالمين